kò sí tàbí ṣùgbọ́n ikú àìgbọ́ra ẹni tí máa ń ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó ó láwọn sábàbí àwọn sábàbí yìí báyìí àwọn olùmọ̀ wọ́n gbé lọ sí ọ̀nà oríṣi mẹ́rin sábàbí alákọ̀ọ́kọ́ òun náà ni kó jẹ́ wípé ìyàwó gangan gangan òun ló ń fa èdè òyédè olóńfà ìgbọ́ra ẹni yé nílé àbáwọn ọ̀rẹ́ rẹ̀ ní kọ́ sábàbí alákọ̀ọ́kọ́ nù kọjá pé ìyàwó gan òní ṣe sábàbí kéde ọmọ ìyédè àwọn ọ̀rẹ́ rẹ̀ ní kọ́ sọ́kọ rẹ̀ sábàbí ẹlẹ́ẹ̀kejì òun náà ni kọjá pé ọkọ gan ni ọ̀fẹ́ kílè òun tóró ọkọ gan fúnra ara rẹ̀ ni ọ̀fẹ́ kílè òun tóró torí pé obìnrin tó bá fẹ́ lọ ìwà kan ní ọmọ ọ̀hún tí ó fi mú kọ́rùn òun sú ọkọ tọkọ ó fi kọ̀ ńlẹ̀ tó bá sì jẹ́ pọ́kùnrin náà níyàwó ọ̀bá wù má ìwà kan lè yàn máa wù sóbìnrin yìí títí tí ó fi sí obìnrin tó yẹ pé tó bá sùn tán yóò túlẹ̀ bákan náà ìgbà míì sábàbí tí máa fà kí èdè òyédè kó ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó òun náà làwọn fámìlì ìyàwó. Baba rẹ̀ àtàwọn fámìlì rẹ̀ Baba ìyàwó àtàwọn fámìlì wọn máa ń fa wàhálà ńgbà mi o torí yóò wú àwọn kí nǹkan máa dàrú nígbà mi. bákan náà sábàbí ẹlẹ́kẹrin tọ́jọ́ ti parí oná làwọn sábàbí mi ti máa tòde wá sábàbí mi ti máa tòde wá ẹ jẹ́ ká wo sábàbí alákọ̀ọ́kọ́. òun náà ni kóbìnrin ọjẹ kó fúnra ara rẹ̀ òun náà lẹni tí ń fa awọ ó ní òjé kílẹ̀ ara rẹ̀ ó tòrò oníbọ̀rọ̀ ara rẹ jẹ àbáwọn ọ̀rẹ́ rẹ ní kọ́ sọ́kọ rẹ. Ọpọlọpọ nínú àwọn obìnrin etí máa fa wàhálà ti ń bá wọn nílé ọkọ èdè òyédè láàrin wọn wọn Ọwọ wọn ló ti ń wà ayé wa lónìí ó ti yí padà pátápátá ó ti wa wọ́n rojú wọ́n sì ráàyè ọkọ ń ṣe bí ọkọ àwọn ìyàwó náà sì ń ṣe bí ìyàwó gbogbo ojúṣe ọkọ wọ́n ń ṣe láṣepé gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé gbogbo ojúṣe ìyàwó ńkọ́ àwọn náà ń ṣe láṣepé láyé ijó ọ̀hún àná ẹ rí i pé ọkọ kan ò sí tí ọmọ retí kọjá wípé ìyàwó òun náà ni ọmọ pèsè oúnjẹ tó wọ́n máa jẹ fún un ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá bàbá èyí tó bá jẹ́ pé sí àgbẹ̀ lọ́ba yàn láàyò ẹ rí i pé kò ní fi sẹ̀rẹ̀ ṣeré nígbà kan gbogbo ìgbà inú oko ni wọ́n máa bá a yóò mọ wá ntí ìyàwó ọjẹ wálé ntọ́mọ ọjẹ wálé oúnjẹ bẹ́ẹ̀ ti ṣe kó pamẹ́sí létí wọn kó oúnjẹ pamẹ́sí bẹ́ẹ̀ lóúnjẹ ó tún kórí àjà tọ́jà pé tó ń jẹ bá ti tán lẹ̀ wọ́n tún ní kọ́ mọ́ gorí àjà lọ́kọ́ lọ́ọ́ rí oúnjẹ bọ́ lẹ̀ èyí wọ́n tún máa jẹ báyìí làwọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ṣe láyé tẹ́lẹ̀ bẹ́ẹ̀ làwọn màmá ìyàwó kùn ṣe láyé tẹ́lẹ̀ tó sì pé nígbà tí ọkọ tó ń bá pèsè oúnjẹ tí wọ́n jẹ nílé kó wá jẹ́ pé ọmọ ọ̀dọ̀ ni ọmọ àrùkà sí ọkọ lẹ́nu ọmọ ọ̀dọ̀ ni ọmọ àrùkà sáwọn ọmọ lẹ́nu kò síbẹ̀ láyé tẹ́lẹ̀ ayé tì nínú tó dá wàhálà lẹ̀ tọ́pọ̀lọpọ̀ obìnrin fi ń dá wàhálà lẹ̀ nílé ara rẹ̀ òun náà lọ́làjú gbàlódé eléyìí jàǹbá ká ní ìsìn ìbàdí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin àwọn èsè ìyàwó máa wọ̀ wọ́n èsè ìyàwó tí wọ́n fẹ́ sílé máa bó ti mú ẹ ti ṣe jẹ́ òṣìṣẹ́ ọ́fíìsì òṣìṣẹ́ ọ́fíìsì lọ́pọ̀lọpọ̀ wọn èsè ìyàwó ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ìyálọ́jà ni wọn wọn èsè ìyàwó tó wà lọ́ndà ọkọ ma torí pé bó lẹ ti ṣe fẹ́ sírò rẹ̀ irú àlàyé wò lẹ fẹ́ ṣe nípa rẹ̀ ọkọ ń bẹ lẹ́kọ̀ọ́ mi ìyàwó ti ló níjà kí ló dé oníbàtà kan bẹ tó ṣe pé àwọn èèyàn dìmáàdì fún oníjà wọn sì ti ń ṣe ó ti wá lo oníjà láti fi ijọ́ méje kí lọ́kọ́ ń jẹ tani gbómi síbalùwẹ̀ fọ́kọ báwo lọ́kọ́ sì ṣe ń ṣe nínú ilé kò sí tó fẹ́ kàn wàá lọ ṣẹlẹ̀ àbí òní ṣẹlẹ̀ yọ ṣẹlẹ̀ kódà téèyàn bá ya dẹ̀pẹ̀ téèyàn ya bàbá dẹ̀pẹ̀ ó lè ṣe sùúrù jọ kínní pé ọba ah, ètò kálọ káràkátà lọ náà sùúrù jọ kejì ó dé ìjọ kẹta ti ń bẹ lọ́nà tó bá di ìjọ kẹrin ìjọ karùn-ún ìjọ kẹfà irú olórí báyìí àwọn ọmọ kílá àmọ̀ tá a fẹ́ ṣe sọ̀rọ̀ ilé yìí bàbá tẹ̀ mọ́tẹ̀yìn àgbàlagbà bá jàjúmọ́ yín bàbá jàjúmọ́ lé ẹkún tó lékún sí ni. ìbẹ̀lẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní rò pé a'udhu billah séyàwó wa lélẹ̀ yìí séyàwó lélẹ̀ yìí àbádànwó. ẹni tí ń bá yín ro kà kìí séyàwó tẹ̀yìn fẹ́ lé má ọmọ ọ̀dọ́ ni ọmọ ọ̀dọ́ ni òun á jẹ́ pé ńgbà tó ro kà ọkà yìí ògédé ẹ̀ma ló tàbí màá ti jẹ́ tẹ̀sí sùúrù òkèlèké ní báyà òkèlèké jì báyà yòókù orí bẹ̀ òkèlèké ta bí gbogbo ẹsẹ̀ rí dálẹ̀ ẹ̀ gbé lẹ̀ ẹ̀ jẹun ta ẹ̀ wá dẹni tí ń bọ́ ta lọ jẹun bẹ́ẹ̀ náà la sọ yín bẹ́ẹ̀ sẹ́ ló lẹ̀ ń kojọ kò sẹ́ni tí ó fọ̀ kò sí tàbí ṣùgbọ́n pẹ̀lú obìnrin yẹn ti fa fọ ó ti fa wàhálà fúnra ara rẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ obìnrin lónìí àwọn òjókòó ńlẹ̀ ọkọ máa o àjẹyàmù làwọn ń bá ká ẹsẹ̀ báwọn lọ́kọ gan ni ẹsẹ̀ báwọn gan lọ́kọ èmi ò lè dúró dọ́pin kan o sùúrù léèrè kọ alọ́lọ́ ń sògo ẹni gbogbo obìnrin náà ń bá ká báyìí òun lè dúró dọ́pin kan o ọkọ ni màá rán ọ lọ Mẹ́kà màá ra mọ́tò màá tún ní kọ́ gbogbo àwọn fámìlì rẹ̀ wọ́n lè gbé sí tọkùnrin o. wọn tó kó sí tọkùn kan náà àtẹ́lẹwọ́ ni tanijẹ o tòná wà di wọn kúrò rẹ lábíjà wọn kúrò rẹ kútọọnù òtútù lábákàlẹkẹ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ tó ṣe pé àwọn ọ̀dọ́ tá a gbà sílé ọgbọkọmọ wa lọ́wọ́ kò sí nígbà nígbà tó ṣe pé ọmọ ọ̀dọ́ ń lé gbogbo gbà òun kàárò masha allah ọmọ mọ́tọ́jú masha allah ilé ọ̀dọ̀tí masha allah dèdèrè màálù obìnrin ibi tó wà lọ́dẹ mi ò ní wàhálà nǹkan sọmọdọ̀ tó mọ̀ gbà ó máa ṣe oúnjẹ fọ́kọ mi ó máa mi ó máa tún yàrá sí fọ́kọ mi ó máa tọ́jú àwọn ọmọ mi kọmọ pé nǹkan mi ò tún ṣẹlẹ̀ látọ̀dọ̀ ọmọ ọkọ rẹ ẹ sà mo rò pé mọ́mì ló máa ń ṣe lẹ́yìn ìwọ ni mọ́mì ní í ṣe jẹ́ kiri fún mi nira ni wọ́n bá ṣẹlẹ̀ nígbà tí ranu ṣẹlẹ̀ wá pé sori nísìn eh, you are now as my wife lẹ́nu yín dáàdi lédè kúkúrú you are my wife nígbà tí à ń bówó káyé tó ń bá wa gbọ́ ń tọ́ ṣẹlẹ̀ wàá lọ́ọ́ wa bá a a gbàtọ nabi owó ni ẹyà máa na nínà wọn máa náwó ọ̀pọ̀lọpọ̀ síbẹ̀ ó lóòzù lé ọkọ so awọ wa ṣẹlẹ̀ yọ ani tí mo fẹ́ ni pé kọmọdọ yọ jáde lé ok tọmọdọ bá jáde lé sí wọ́n ṣe láti máa jókòó lé gẹ́gẹ́ bí ìyàwó no màmá bá bísínẹ́sì mi ká ni ọkọ náà sì fi yé gbé tọ ìyàwó ló ń fẹ́ o òun ọ̀fẹ́ business woman ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pa létí wọ́n pa ọmọ tì wọ́n ọkọ wọn tì ẹ̀dá kúnbó làwọn èsè náà ni ti jíjáde ẹ̀ máa ti jíjáde láàárọ̀ ẹlẹ́nbọ̀rọ̀ ajé ká ajé tẹ̀nbọ̀rọ̀ rẹ̀ káwọn sẹ́fẹ̀ kó ló ń já lọ́dọ̀ Yorùbá náà ni sọ pé ajé ó di ajé ó di ni ọ̀rọ̀ rẹ̀ lẹ́ ọ̀rọ̀ rẹ̀ lẹ́ lẹ́nbàká ẹ̀kọ́ ọ̀rọ̀ ẹlẹ́nbọ̀rọ̀ ọrọ̀ ajé ká ọrọ̀ sà tẹ̀m̀bá ẹlòmíì ti jíjáde ńlẹ́ látago mẹ́rin àárọ̀ obìnrin ni o yọmọ ma gán mọ́tò ni títí tí ti ń lọ lọ́wọ́ aago mẹ́sàn-án àbọ̀ àárọ̀ yóò sì máa bẹ nídìí bísínẹ́sì rẹ̀ kò ní wọlé títí aago mọ́kànlá àbọ̀ ẹ dákun sí ìyàwó la ní la ni ọkọ ọwọ́ rí ọwọ́ rí kò sí ní rí wọn náà igbe ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin lónìí ìgbà tí wọ́n kàwé tí wọ́n lọ sí skul jíjáde tí wọ́n jáde ní skul ọ̀ràn ló jẹ́ fún wọn nítorí pé gbogbo obìnrin tó bá lọ sí skul lónìí wọn ò lọ sí skul nítorí kí wọ́n lè bá àgbọn lásán wọn ò lọ sí skul nítorí kí wọ́n lè bá àwọn bí wọ́n sì máa tọ́ ọmọ wọn tó bá dọjọ́ ọ̀la wọn ò lọ sí skul nítorí káwọn náà lè bá àjẹni tí wọn ò ní máa tú jẹ ṣùgbọ́n lọ sí skul nítorí kí wọ́n lè bá àfihàn àwọn ṣiṣẹ́ sí tó bẹ̀rẹ̀ sí ni wàásù gbàgẹ̀rẹ̀ àwọn òbí rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní bàjà wọ́n bẹ̀rẹ̀ sí ní bàjà díẹ̀díẹ̀ ó tún máa dẹ̀yẹ̀ sí pé ẹ bá wa bàjà ẹ bá wa bá sọ̀rọ̀ akókó ma bí tó ti lọ gba wèrè mẹ́sìn àmọ́ bí tó ti lọ gbé léyìí yìí sukú tá a rán lọ tá a náwó lé lórí tí ò ní jẹ́ kó wọ́ mi báyìí torí obìnrin tó ṣe pé lọ́ọ̀dì ọkọ rẹ̀ ẹlòmíì ti gbàgbé jọ́ tó ń rẹ́rìn sọ̀kọ̀ kan yìí ṣùgbọ́n tó bá débi iṣẹ́ wọ́n máa bí ọ̀dà wọ́n máa rẹ́rìn látàárọ̀ dalẹ̀ òbí ọ̀dà ó lè ọmọ iṣẹ́ ni àwọn obìnrin gan especially wọ́n máa ń gbà wọ́n ṣiṣẹ́ láti polówó ọjà ni wọ́n wá ètò ẹgbẹ́ gbogbo di rẹ̀ yọ tí wọ́n máa wọ tọ́mú rẹ̀ yọ tí ọmọ wọ kọ́mú tí ó ṣe kínní èyí tó bóra èyí tó ṣe kínní pé masha allah la quwwata illa billah. ara yìí ni ń bọ̀ ọ́ lò ẹ dàpọ̀ wàá lè ṣe ṣẹlẹ̀ wàá lọ ṣẹlẹ̀. akramakumullah olóòṣìṣẹ́ ní council ọwọ́ á ní ìwọ àti àwọn kọ̀líkì rẹ níbi iṣẹ́ your house must be open for them so that they can come and greet you anytime they like. àwọn ọ̀rẹ́kùnrin wọ́n wá wọlé nínú pálọ̀ ọkọ àwọn ọ̀rẹ́ méjì mẹ́ta wọ́n á jókòó on the round table ìyàwó náà á jókòó yọ kásẹ̀ lórí ara wọn àwọn ọ̀rẹ́ náà kásẹ̀ lórí ara wọn ah àná ga níbi iṣẹ́ o ẹ madam àná yẹn lágbára púpọ̀ ọkọ náà wà ń wòran bàbá dẹ́pẹ̀ àwọn ọ̀rẹ́ ìyàwó wa wálé ẹ dákun ẹ gbọ́rọ̀ ti rùn tó sẹ́mi kótókùnrin ọ̀bá láyà tó láti sọ fún ọ pé mo díjú tó mo bá yájú tó mo bá tún rí inú ilé yàrá dání fi gé ẹsẹ̀ yín dànù tí ọba láyà tó bẹ sẹmọ kí tó bá ti lọ tán ìjọ ṣẹlẹ̀ ẹ dákun àwọn ẹni tó ń wá yín wà ń gbó wọn rí àá ẹgbẹ malagbadza ni ẹgbẹ mọta tó ìbá wọn ta tó wà ń bí sẹni ẹ ṣé gbogbo ọlọ́dàrà ní kẹtẹkẹtẹ ẹsẹ ń bí sẹ kọ parí bí sẹ ẹ tún á ṣe lójú mi ẹ wá kàtà lórí ara wọn ẹjọ ń pé torí pé ẹjọ ń ṣiṣẹ́ ẹ wá ní wàhálà ń ṣe ń ṣẹlẹ̀ kò sí ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin ntọ́jẹ̀má ojúṣe jíjẹ́yàwó wàláhì wọn ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin lọ́wọ́ ó ló ń gbọ́ fatiwa kan ike wọn sọ pé kì í sọ̀rọ̀ yẹn ọba ya kọ́kọ́kọ́ dáná kì í sọ̀rọ̀ yẹn kóbìnrin ọgbọ́kọ kì í sọ̀rọ̀ kóbìnrin what will you be be what, what good for pé wọn ok tẹ́ máa ń bọ́ sùn lórí bẹ́ẹ̀dì tó dọ̀tí ń bọ́ sùn yàrá tó dọ̀tí ń bọ́ sùn lórí lọ ra ń jẹ ready made food títí wò kíkà sí pé mo di mufti àwọn èèyàn wọn sọsọ kú sọ wọn àwọn èèyàn náà nǹkan tá ni. ọlọ́run sì tún bí wá léèrè ń parẹ́ tó bá di jọ́ gbẹ̀dẹ̀ òkè yá ọ̀pọ̀lọpọ̀ kàn máa fẹ́ ṣe kankan tó strange táwọn èèyàn fi máa pàtẹ́wọ́ fún tó máa lọ ọ oh, akramakallah ìmà ìmà kọ àbí sinmi lọ́nà eléyìí tó mú kọ́pọ̀lọpọ̀ dẹni tí sọ̀sọ̀kúsọ ló kọ́ kó ń pè yàn lọ sí díẹ̀ sìn ọlọ́run ètò mú káwọn ẹlòmíì kó lé kókókó bí ojú ẹja tí wọ́n ń àwọn èèyàn lọ́nà ètò mú káwọn ẹlòmíì ọ̀rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ táwọn náà tó ń yàn lọ́nà alislam wo ẹtìdá ìdúró dọ́gba ni wọn pè ní islam torí di eléyìí báyìí lódodo ni islam kò sí lọ́rùn ẹ̀ lórí obìnrin pé kí ọmọ bọ́kọ dáná kọ́mọ bọ́kọ gbálẹ̀ kọ́mọ bá ṣiṣẹ́ ilé ṣùgbọ́n ẹ mú obìnrin náà wà tó lè rí ilé ọkọ gbé tí ì ṣiṣẹ́ fọkọ rẹ̀ báyìí ni mami mi kọ́ yìí sọ obìnrin wo ló lè rí ilé ọkọ gbé tí ì bá ṣiṣẹ́ fọkọ rẹ̀ ìmáwọn ìyàwó ànábì sọ̀rọ̀ wà lóṣù tó sẹ́bà wọn náà ń ṣiṣẹ́ ilé tó ń ti pé kọjọ́ ra yẹn sẹ́bà àwọn ọmọ ànábì lọ́lọ́ ilé ọkàn sẹ́bà wọn náà ń ṣiṣẹ́ ilé tó ń ti pé kọjọ́ ra yẹn. torí ẹ gbogbo ọ̀rọ̀ tó sọ tó fi da lé olérú sọ ẹnu rẹ ọ̀rọ̀ tó sọ tó fi da àwùjọ sọ ẹnu rẹ torí pé wọ́n ní tó bá jẹ́ pé látara silva bá ní wọ́n bá ti ń kírèétì ọ̀rọ̀ àjẹpẹ́ kádákẹ́jẹ́ ńkọ́ àtàrà gold ló ń ti wá torí ẹ kéèyàn máa mọ̀rọ̀ téèyàn sọ látàrí pọ̀pọ̀lọpọ̀ wọn kàn fẹ́ di àfa ńlá láì má kí ó láì má kí ó ńlá wàlẹ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọn ti lékòó lé ọkọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọn ti lékòó lé ọkọ bí ẹni tó máa sọ yìí pé ẹyin tó bá fẹ́ fẹ́yàwó méjì lékòó yìí so ọgbọ́dọ̀ lè gba three bedroom flat fún yàwó kọ̀ọ̀kan sọ̀rọ̀ ọ̀run lékòó ni náà ẹ dàpọ̀ ẹ dáhùn àwọn náà fẹ́ kówé kò sọ̀rọ̀ ọ̀run irọ́ lásán tá a wá àti ẹ̀ wá ọ̀rọ̀ ọ̀run èkó ngangan fúnra rẹ̀ ọ̀rọ̀ ọ̀run kọ́lọ̀jẹ́ ọ̀rọ̀ ọ̀run ẹ̀ nísìnyí wá sọ pé túláàsì ọgbọ́dọ̀ gba three bedroom flat fún ìyàwó kọ̀ọ̀kan ok three bedroom flat times four tiraka wọn ò rí so ìwọ wa pass fatiwa bá wọn obìnrin mi wá wò pé okay if that is Islam ajẹpọpọ mi yàn mí jẹ why because if you take me attention manage apartment mi self contained àbí òye kò tiẹ̀ tó two bedroom flat dípò pé ó jẹ́ three bedroom flat ìyàwó wa bẹ̀rẹ̀ sí ní gan mú sọ́kọ. So yọ bẹ̀rẹ̀ sí ni wú yọ bẹ̀rẹ̀ sí kara ipe ẹ òun fi àjẹun òun ṣe kínní ẹ dàpọ̀ ọmọ kan ọwọ́ ọ̀dọ́gba tẹlomi bá lágbára láti pèsè ten bedroom flat fún ìyàwó kan ẹlòmíì wàláhì self contained tó bá gba ẹyọ kan lọ́dún kan yóò sì gba àwẹ̀ rẹ̀ fọ́dún méjì. dípò kẹsọ igi Islam oníkàfẹ́yàwó kìíní kejì kẹta kẹrin ṣùgbọ́n kí gbogbo ìyàwó kọ̀ọ̀kan nílé tiẹ̀ ilé tí islam sọ yàrá kan ló ti bẹ̀rẹ̀ tí yàrá kan bá ti wà pẹ̀lú àwọn essential need rẹ̀ yàrá kan yìí ní kitchen rẹ̀ yàrá kan yìí ní toilet rẹ̀ yàrá pé àbí òpè ó ti pé ilé ti pé matiri bedroom flat ń bọ lọ́wọ́ ilé Aisha how many bedroom flat ni yàrá kan náà ni ó sì láwọn nǹkan tó ń bùkátà ibi tó ń ti dáná wà ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí lè gbọ̀nsẹ̀ ń bẹ ẹ̀yìn ọ̀rẹ́ yìí ni làwọn náà di pé wọ́n ń ṣe ibi tí wọ́n ti gbọ̀nsẹ̀ lé. ẹ mọ̀ kí látàrí àwọn nǹkan míì tóbi náà ń bọ́ òun náà di pé ń yarí yóò di pé ń ran rí yóò di pé kò fẹ́ gbélé ọkọ mọ́. bákan náà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin iná ló ṣe é pé wọn ò ní sojúṣe wọn lé ọkọ wọn sì fẹ́ rí gbogbo dáadáa lé ọkọ kò lè rọrùn ẹlòmíì ò fi ṣe kà ẹlòmíì ò fi ṣe kà àyèmàkà ló ń dà láàmú torí pé àwọn bàbá rẹ̀ ò tírèènì rẹ̀ màmá rẹ̀ ò tírèènì ẹ̀ ṣé màmá tí kèégbélé ni ó tírèènì ọmọ kan tírèènì jọ ń fún àwọn ọmọ náà ní káràkátà wọn kọ ọmọ lọ́jà kò sínú kí wọ́n tírèènì wọn nípa aṣẹ́ ilé wọ́n tírèènì wọn bó làá ṣe é ṣe sọ́kọ kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ kàkà bùkù káwọn máa sọ fọmọ àwọn pé báyìí là á ṣe ilé ọkọ báyìí là á ṣe ilé ọkọ báyìí là á ṣe tààfi dùn ọkọ nú báyìí là á ṣe tààfi pa ìrònú ọkọ rẹ báyìí là á ṣe ìrànkọ lọ́wọ́ lórí àti borí wàhálà tí máa ń bẹ wájú ẹ àwọn màmá mélòó ní kọ́ ọmọ bá kí náà fẹ́ẹ́ fi ṣe. tọ́ bákan náà ọ̀pọ̀lọpọ̀ lérò ìgbín nínú tí máa fa wàhálà èyí táwọn obìnrin máa dálẹ̀ nínú wàhálà onígbọ́ pọ̀lọpọ̀ tí máa ń lọ ilé ọkọ wọn máa ń ṣe imagination gbé ilé ọkọ ah, àti ẹ̀ bá ti lọ́kọ bí aljanna ni àwọn gbádùn amáṣọ lọ́lọ́kùwẹ́tẹ́ lọ́bílọ́ tó bẹ́ẹ̀ náà ni kọ́ lọ́ọ́ sànù wa <laughs> torí pé ṣé wọ́n lè dọ́gba bí ẹni tó lọ́kọ àtẹ̀tí ọ̀lọ́kọ wọn lè dọ́gba so ńgbà tó ń bá délé ọkọ ó wá rí pé nǹkan ò rí bó ṣe lérò ó rí pé ẹ lọ dáná àwọn lórí wákàtí mélòó kíchìn sóòtú ìgbomi ìwẹ̀ kaná ni wọ́n tún gbomi ìwẹ̀ kaná nígbà tí ọkọ tún ní ọ fọ́sọ yìí ni mo ti fọ́ ọ lọ <laughs> wọ́n máa òkè káì bí mo sì rò pé ń balẹ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ ni mo bá ọ̀pọ̀lọpọ̀ abẹ́rẹ́ sí ní ìran rí sọtọ́ ti pé wọ́n náà kọ́ yẹ kó fi sẹ́ pa lórí ìkànnì ọ́ náà tí ì bá ṣe kà ní onìkan náà ni ọ́ dáná náà ni ó gbomi ìwẹ̀ kaná oní ọ̀fọ̀sọ oní òtúnlọ́sọ oní ọgbàlẹ̀ oní ònulẹ̀ ẹkúkú fẹ́ẹ́ fẹ́ pé lọ́mọ ọ̀dọ̀ séyàwó náà àbọ̀ ọmọ ọ̀dọ̀ ìwé ṣe kọ́sẹ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam tó ṣe pé tó bá wà lé yẹkùnù fi khidmati ahli ó máa ń ran àwọn ìyàwó rẹ̀ lọ́wọ́ ni nígbà tí ìyàwó táwọn mójútó ká ìwọ́n máa mójútó kọ́ bá wọn fa bọ́ so gbàtíyàwó rẹ ro kàtá abọ́ ti wà ńlẹ̀ wọ́n ń kọ́ka ìwọ sì máa gbé ọmọ gbé lọ sí dining room so ẹlẹ́nìgbà ti yín gbà tí èsì kó ti fún yín ní nǹkan jẹ sẹ́wọ́n kẹ́yìn ga lára problem lẹ́yìn náà ẹ torí pé obìnrin náà wàláhì ẹ̀yìn náà dán o torí pọ̀pọ̀lọpọ̀ nu ọmọ ìyá àwọn ìyàwó tá a ní kágbéyàwó ní ìṣó olùfẹ́ lọ kí bàbá òun àwa gbé lọ àwa wá padà wálé ẹ̀yin èsì sẹ́ńtọ́ gbọmọ ọ̀dọ̀ tó gba kínní wàláì tí àwọn bá sọ̀sẹ̀ kan lé wọn wọn náà mọ̀ pé yẹ́s ìyàwó rẹ̀ ò ṣe fojú di orí tí wọn náà mọ̀ pé ẹ̀yin ṣé ẹ̀ tí ì torí pé kínní wọn náà mọ̀ báyìí ti ń dí òkèrè wọ́n rí pọ̀pọ̀lọpọ̀ nǹkan ló nílé sí tẹ́lẹ̀ tí wọ́n bá gbóúnjẹ wá fún ọ wọ́n gbé wá sínú àwo ńlá wọ́n tún kó síbi síbẹ̀ wọ́n kó fọ́ọ̀kù bẹ́ẹ̀ wọ́n kó gbogbo ẹ bẹ́ẹ̀ àbí òye ní ìsìn nígbà tí ìyàwó ò sí lè wàlẹ́ ò lè jẹ́ pé nu kíjẹ́ máa fi fọwọ́ lọ́kàn kú kà sí pé kíni ta ni rí mi ẹni kókó kú rí mi sọtẹ́lẹ̀ <laughs> wọ́n bu bẹ̀ sọ́tọ̀ ọ́ bu lé lórí nígbà tẹ̀ ń lè ṣe wàhálà fa bọ́ ah, tẹ́lẹ̀ tọ́ba wọ sọ̀kanjọ́ kan òtún ní wọ́ọ́lọ́ làmà tí àwọn olùwọ́n bá sọ̀sẹ̀ kan wọ́n mọ̀ ní kó ń gba sọ̀kan jáde ìjọ mẹ́ta torí wọn mọ̀ pé ah, àbí ìyá alágbàdo kò sí lé kò sí lélẹ́dẹ̀ kúkú tọrọ òun ọ̀ńdájọ́ fún ni ó kéré jù lọ́sẹ̀ yóò fọ aṣọ kọ̀m̀plìtì méjì ẹ dákun wàhálà ni àbí èsì wàhálà sọ nítorí di eléyìí ẹ dáhà náà kọ́ sí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam káà náà máa ràn wọ́n lọ́wọ́ ká máa ràn wọ́n lọ́wọ́ lápèjúwe ìyàwó fẹ́ ṣe bẹ̀ wọ́n ti gbé omi kaná so ìgbọ́n máa bá a lọ ta blender má bàa lọ so kò nínú ọ̀nì kankan kan kó tòmátì sínú kí ni kò sí so so ti kúnná tó ẹ̀tún sisi ẹ̀tún sisi so kò sí wàhálà ń bẹ wàláyé ọmọ sunkún gbọ́ ọmọ kọ́ ọmọ bọ́ ọmọ ṣeré kò sí tó burú mbẹ sòṣùpá ní yorùbá lẹ́wù ẹ̀yin lè kó ti fún wa ọmọ ti fún ní nǹkan jẹ wọ́n lè kó ti ó ti tábà fún ọmọ so gbogbo orí eléyìí kìí ṣe ó oh, a nídìí láti wo aago aláàbò ilé jẹ lélẹyìí lẹ́yìn náà gbà tí wọn náà bá ṣètò jókòó nù tó wàá jáde ìta tó gbé bí alágbájá bá ń ro kà èmi màá máa ṣe bẹ́ẹ̀ lópin ìgbà tí wọn bá ti máa sọ eléyìí fáwọn èèyàn àwọn èèyàn ti fẹ́ rí inú ilé rẹ̀ ìwọ sì máa ṣe gbogbo tó ń ṣe pẹ̀lú ẹ̀mí pọ̀npọ̀ sí anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ adọ́wọ́ obìnrin náà o àsìkò tó kọ́ máa ń ràn ọ́ lọ́wọ́ tọkọ ń ṣe gbogbo eléyìí tó ń fi ń tẹ̀lé súnà kọ́ ọmọ wa mọ̀ pé ẹ mo kúkú ti rí mú àbí òye mo ti rí mú bóyá òwò ń ruka lọ́wọ́ ọ àmọ́ sọ fọ́kọ pé ṣé ẹ̀yin ọmọ pé yẹ kẹ́ ẹ ti máa bá ń jábẹ̀ mu <laughs> tó tó bá ti lè sọ bẹ́ẹ̀ níjọ́ náà lọ dẹ́kun eléyìí jẹ́ bá èrò tóbìnrin bá délé ọkọ kìí ṣe bẹ́ẹ̀ ni wọ́n máa bá lé ọkọ ajaja kọjá pé gbà tóbìnrin yẹn fẹ́ ọ bí ṣe ń wọ ọlọ́kan masha allah olówó lẹ́ni tó fẹ́ fẹ́ mi yìí sẹ́mi pé owó mi tó bá fẹ́ yẹn torí pé yẹn lówó ó fìdí rẹ́mi àbí ó fìdí rẹ́mi ó fìdí rẹ́mi torí kí ló ṣe kọ́ fẹ́ yín náà torí ọlọ́ torí ẹ̀sìn torí ìwà torí ẹ̀sìn torí ìwà sẹ́rówó àti iyì àti kìnìún obìnrin tó bá fẹ́ yẹn torí rẹ̀ wà láyé a máa sábà jẹ wọn ah èmi mo lówó mi ṣètọ́ba wọn fẹ́ mi torí pé mo lóhùn àpò mi fún ọ nígbà tí èsì pé ń gbádùn torí ẹ tó bá gbé tó ń bá bọ̀ ni pé ìṣètò náà ti fi ọ̀hún ti dolówó ìwọ sì kówó fún un wàá lọ ṣẹlẹ̀ àbí òní ṣẹlẹ̀ yọ ṣẹlẹ̀ ìgbà tó fẹ́ ọ ọmọ yìí pé annually ọmọ aráyà mẹ́wàá lọ sí maka o tún wá wò pé automatically òun á lọ bàbá òun á lọ màmá òun á lọ none of the three ńlọlọ wàá lọ ṣẹlẹ̀ àbí òní ṣẹlẹ̀ yọ ṣẹlẹ̀ ó lérò pé kò sí lówó tó yìn kò síjọ́ táwọn òní máa já diẹ tọ́lá díẹ̀ ló dínkù náà jẹ tiẹ̀ ọwọ́ ajẹ pé ńgbà tó fi ọwọ́ abọ pé baba bẹ́sikẹ́ ni wọ́ bẹ́sikẹ́ wàrà lọ́jẹ láàárọ̀ lọ́jẹ lálẹ́ ẹnìkan ò sì jẹ nǹkan mí yàtọ̀ sí wàrà lè rẹ̀ sẹ́wọ̀n kí èrò bá débẹ̀ kọ́ bẹ́ẹ̀ ó ṣeéṣe kọjá pèrò tó bá délé rẹ ni pé ìwọ ìwọ àtàwọn ìyàwó rẹ ni kò fa fámìlì mara sàmùkúbìnrin máa fẹ́ bẹ́ẹ̀ kọjá pé o fa fámìlì mara sódà ó fi máa ṣe bọ́bá ṣe o nígbà tó wá délé rẹ lọ́wọ́ bá pé a bàbá fámìlì ni wọ́n o gbogbo ẹni tí o fẹ́ ọ nínú fámìlì gbogbo wọn lọ́ọ́ máa fẹ́ gbogbo ẹni tó sá fún ọ gbogbo wọn lọ́ọ́ máa lọ́ọ́ bá ilé rẹ máa kún ní fún fámìlì sẹ́mi pé tó rò ònkọlọba irú àwọn obìnrin bẹ́ẹ̀ máa ràn rí mi gbèkéni ìṣòwò ní fámìlì ìbọkọlà wa wá ní fámìlì náà lọkọ rẹ èrò tí wọn bá débẹ̀ kọ́ ni wọn máa bá ẹlòmíì wà tó jẹ pé èrò tó bá délé ọkọ ni pé òun ò fẹ́ bíjọ ọmọ kan lọ ọkọ sì jẹ ni tí ń fẹ́ kó bímọ sixteen ó ti wá bímọ mẹ́jọ ọ wa ọkọ ní kò títí tọ́lọ́ fi lóto sẹ́wọ̀n pé ilé ọkọ̀ oṣù yóò máa dábẹ̀ rú eléyìí jẹ́ báwọn. bákan náà nínú sábàbí òun náà ni igbó ń bẹ nínú àwọn obìnrin tó ṣe pé máa fẹ́ gbẹ́sẹ̀ lé dúkìá ọkọ yóò ti máa wo pé ọkọ yìí lówó òun ó sì ṣe gbogbo ọ̀nà tó wọ́n fi gbẹ́sẹ̀ lé dúkìá rẹ̀ kọ́ wa gba pé ọkùnrin náà ó fojú di ó fojú di ní kọ́ ọmọ pọ́kùnrin tó lé ní òbí ọ̀dà kọ́bọ̀ kan ò lè bọ́ sí ọlọ́wọ́ nu owó mi láì jẹ́ pé mo yọ̀ǹda tọ́ba tí wàá bá pé ni wàá lọ ṣẹlẹ̀ àbí òní ṣẹlẹ̀ yọ ṣẹlẹ̀ l'african level ó lè mọ lọ ológun torí rẹ kó a pé gbogbo ogun tó ń bá ti se kèé mu náà ni wọ́n ní ọgbọ́dọ̀ jóúnjẹ yìí láàrin wákàtí kan tán fóògùn sóúnjẹ yìí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ti jẹun kí n tó wálé ah, ah. gbogbo ọ̀nà ó sì mẹ́nu àwọn obìnrin tó jẹ́ pé ìwà wọn ọ̀dá láti pìlẹ̀ náà ni àwọn ìfẹ́kílẹ̀ ó gbé àlàáfíà wọ́n mọ̀ fẹ́kílẹ̀ ó dàrú náà ni irú àwọn eléyàn náà bákan náà àwọn ọ̀rẹ́ burúkú ńkọ́ níbi iṣẹ́ àwọn ọ̀rẹ́ burúkú ńkọ́ lọ́jà àwọn ọ̀rẹ́ burúkú ńkọ́ ládùúgbò ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló ṣe pé ìdá kan nínú ẹgbẹ̀rún ìgbádùn tí wọ́n rí nílé ọkọ àwọn ò rí ṣùgbọ́n wọ́n máa sọ pé ìyàlọ́kọ rẹ fi ń jọ́ ìyàlọ́kọ rẹ fi ń jọ́ títí tó fi dalé ọkọ ọdún táwọn fi wá gbáyé rẹ nínú tí ọkùnrin máa ń ṣe láti fa wàhálà lé òun náà làwọn ọkùnrin tó bá ya òun wàhálà ọ̀sẹ̀lẹ̀ nísìn ọ̀nkàyé ráìsì tíyàwó rẹ̀ ó ṣe ẹ̀ pé kíka ráìsì wàhálà ni ó one thousand pieces of rice lẹ gbọ́dọ̀ ṣe láàárọ̀ ẹ dákun torí tọlọ irú wa wò so ìwà ahun ìmọ̀ àdàlẹ́rù ìgbẹ́tọ̀ mọ̀ránjẹ́lẹ́ àpò ráìsì kan ni ẹni tí wọn bá bí dáadọ ẹyin obìnrin kọ sọ pé oúnjẹ tán lẹ́yìn tí mo ti ra àpò ráìsì kan lé ẹ dákun táàbà ń bu táàbà ń mu lẹ́yìn kọ̀ọ̀kan yọ tán jọ àbí òní tán yọ tán ọwọ anitọ bá sọ pé tán wọn kẹran so ahun ìmàdàlérú nínú rẹ òun náà ní kọkùnrin sọ pé ẹnìkan ò ní jẹran léyà àfọjọ so ìmàdàlérú bẹ́ẹ̀ náà ni nínú wa eléyìí ti tún máa tọkùnrin máa fi dá wàhálà lẹ nílé òun náà ní kéèyàn burú kéèyàn ti burú jù ìmàdá obìnrin lẹ gan wàláhì. obìnrin lẹ púpọ̀ tí yẹn bá ti burú jù wàá lọ mà ṣẹlẹ̀ náà torí àwọn náà fẹ́ pé ẹjẹ́ asakin kàtẹ́ fi kàńtọ́ ọkùnrin yá ó ti pọ̀ jù bẹ́ẹ̀ náà ni nínú tọkùnrin náà máa ṣe tí ló máa fi dàrú ó làwọn ọ̀rẹ́ bú àwọn ọ̀rẹ́ kọ̀rẹ́ ìwọ ti jẹ́ èèyàn tó dáa ò ń gbìyànjú nílé ọwọ a máa sọ fáwọn ọ̀rẹ́ rẹ̀ pé àkọdà ìyá alágbájá ń jò ní fifty thousand ni mo bùn ìyá alágbájá o ìyàwó mi ló ṣe kí ni mo gun fifty ta ah ah ah ọ pa àwọn ìyàwó rẹ jẹ ẹ ọ káwọn rẹ bú báwọn ṣe máa ṣe so ńgbà tó bá ti wá sọ báyìí ọlọ́mọ àgbẹ̀ ṣe é pé àwọn obìnrin ti kọ̀ mí lọ́ba di pé wọ́n tó ti máa ṣe dáadáa sáwọn ìyàwó rẹ̀ kò ṣe dáadáa mọ́ ẹni tá a ṣe dáadáa sí tá a ṣe dáadáa sí máa kí ni ó ṣẹlẹ̀ wàhálà ni ó ṣẹlẹ̀ bákan náà ìgbà míì àwọn fámìlì ìyàwó ló máa ń fa wàhálà o bíi kẹ́ ẹni túláàsì lágbájá lọ́mọ yín gbọ́dọ̀ fẹ́ẹ́ gbàtà ẹni lágbájá ló ọmọ ẹni tá a fi tipátipá mú lọ sọdọ rẹ̀ pé ká máa jẹ́ ìyàwó fún un a lè fi tipátipá mú ni dọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n a lè fi tipátipá mú ni rọ̀ fún un nígbà ti sọ pé túláàsì ọ̀nà ọ̀fẹ́ nítorí ẹ̀ ń wò kọ́ lọ́la, ẹ̀ ń wò kọ́ lówó ẹ̀ ń wò kọ́ nímà ẹ di ànáfíyàn pàtàkì níjẹyìn rónù ọmọ òsì nífẹ̀ẹ́ rẹ̀ bóyá bàbá fọganáìzà kan lọmọ nífẹ̀ẹ́ kì í so lówó lówó ọlọ fira rẹ̀ jìyà eléyìí nǹkan lówó ẹ̀yin wá sọ pé kì í ṣe lójú yín lọ́mọ tí wàá rárá rẹ̀ lọ síbi ìyá ẹni tó wù ní ẹjọ́ fẹ́ toró ní ọba gbé kì í sẹ́yìn lẹ́ẹ̀bà gbé irú rẹ̀ ṣẹlẹ̀ láyé anabi Muhammad sallallahu alayhi wa sallam igbe obìnrin kan bàbá rẹ̀ ọjẹ́ ń pa fẹ́ nìkan ẹni tí ó wù fẹ́ wọn ni kò fẹ́ ọmọ yẹn wà lọ fẹjọ́ sùn anabi sallallahu alaihi wasallam ọmọ yẹn ti bàlágà torí tó bá pọ̀ máa rondo ni ó sì sàn ẹni tó ti bàlágà anabi wa ni tó bá wù ọ́ kọ sẹ́kù pẹ̀lú ẹ̀ tí ò bá wù ọ́ kó lọ́dọ̀ rẹ̀ yẹn gba anabi ó fún láyè pé kọ sẹ́sà arábìnrin wa sọ pé màá gbà láti sẹ́kù pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n ṣe ni mo pe bàbá mi lẹ́jọ́ yìí liya'lama al-aba'u an laysa lahum fil amri shay mo ṣe bẹ́ẹ̀ ní káwọn bàbá bàbá ó lè bá a mọ̀ pé ọ̀rọ̀ yìí ò sí lọ́wọ́ àwọn à ń túláàsì ọmọ tó ti dàgbà bàlágà à máa túláàsì rẹ̀ fẹ́ nìkan ẹ sọ fún ni pé ẹni tó sì wù mí pé kò fẹ́ ni ìgbà náà lẹ́yìn pé tọ̀ kò fẹ́ àmọ́ pé túláàsì náà lọ́fẹ̀ẹ́ tó bá sì fẹ́ à torí ẹ eléyìí ń bẹ nù kàtí máa dá wàhálà lẹ bákan náà ó lè jẹ pé ìjà ń bẹ láàrin ọkọ àti bàbá yàwó bàbá yàwó wa wọn wá ẹntì ọmọ wọn gbé tọ sórí ọkọ rẹ ti wù agbélé sí mi o màá fẹ́ kó gbélé gbóná fún màá fẹ́ kó gbélé gbóná fún ah ọmọ náà gbà tí èso máa lè ní ọba gbélé gbóná ní ọba kanjú ibi tó yẹ kó fi iyọ̀ sóúnjẹ ṣúgà ní ọ̀dà sí bàbá da ṣúgà sínú ọbẹ̀ yọ tẹ́yìn jẹ́ tí ń dùn yùn lẹ́nu yín ẹ bèrè kí náà da sí lónìí ṣúgà ni mo fẹ́ fi yọ kórìíre ò pé because o ṣàgbére sí dáàdì mi ah ẹ̀ pé wàá lọ ṣẹlẹ̀ torí di eléyìí eléyìí ń bẹnu tí máa dá wàhálà rẹ̀ ó sì lè jẹ́ pé bàbá àyàwó àbí ìyá àyàwó wọ́n fẹ́ dọ́gbọ́n gbowó lọ́dọ̀ ọkọ ọmọ wọn wọn ò rí gbà wọ́n wàá sọ fọmọ yín pé yarí fún yarí fún dábẹ́rú ọmọ sọ fún wọn pé yà ń jẹun ọmọ sọ yìí pé ara ni o wọn á sọ pé dáadáa gbogbo ohun yòówó lè máa fún ọ iye yòówó lè máa nálé ọ lórí àwọn ọgbà kọkàn máa jókòó jáde kí wọn náà lọ wá sẹsẹ. ẹ̀rọ kan máa ń dalẹ̀ ọmọ arúgbẹ́ sọ ọ jáde ní yunifásitì of technology yunifásitì yẹn ló ti wá kọ́ sí ọwọ́ kan sọ fún mi pé iṣẹ́ tó ń ṣe nínú ilé òun iṣẹ́ yìí pé òun débi wípé òun ọ̀mọ́sẹ̀ ìjọba tó ń lè ṣe tó ń lè rí owó tó ń rí ó nítorí pé òun ń produce nítorí bá sì produce ọkọ òun ló máa lọ bó ń ta ọkọ òun yìí sì jàǹbó gbogbo òun ni máa ń kólé òun lọ ọmọbìnrin yìí sì ti ń bójú ṣáájú kó tó jáde yunifásitì inú ilé rẹ̀ iná lọ́wọ́ títí ń padúró owó tí ń tí ń ròyìn fún mi ọwọ́ á ní bàbá òun wá sọ pé lálá gbọ̀ngàdà àyàfi kó wọn jáde kó wọn lọ wáṣẹ́ torí àwọn ọ̀ràn lọ sí yunifásitì kó lè bá a máa jókòó kalẹ̀ bàbá ọlọ́nbó mi láṣìírí kí ni mò ń tún wá sówó yìí náà ni etí mò rí ìtì tó mi bàbá rẹ̀ sáà ní tí kò fẹ́ káwọn ò ṣépè fún ẹsẹ̀ pẹ̀lú gbọ́nà àdúrà mi torí bá nàbì sallallahu alaihi wasallam fi hàn wá nù àdéhì tába ṣépè fẹ́nìkan ègbé ọ̀lọ́ba tí oní tiwọn ọba lẹ́tọ̀ọ́ ṣépè ègbé ń padà bọ̀ wá bá wọ́tọ̀ ọ̀sẹ̀ torí délé ọdọwọ wa ọ̀pọ̀lọpọ̀ òbí ní máa dalẹ ọgọrù wọn lè sọ igbe ọkùnrin ọdá bá ṣe lérò ẹlòmíì là ń fẹ́ kọ lọ fẹ́ báyìí kẹgbẹ sì máa ń ṣẹlẹ̀ nínú àṣà haúsá àwọn fúnra ara wọn ó lè jẹ́ pé díje ńlọmọ fi lọlé ọkọ ó lè jẹ́ ọkùnrin mẹ́sàn ló wà alákòókò kan náà wọn àni kẹ kálukọ lọ gbẹrù tó fẹ́ kún ìyàwó wa so ọmọ wa mú ọ̀kan nínú àwọn ẹrù yìí ètò ọba jọ lójújù ni ó mú ẹni ó fi ló fi jẹ́yàwó fún tọ́ba wa dán sẹ́mọ̀ pẹ́rù lórí tó fi lọ sílé ọkọ àwọn òbí ọmọbìnrin ọmọ alérò yìí pé tó bá délé ọkọ yìí ń kọ́ ó ti ṣe ra ẹrù tọ́pọ̀ tó yìí yóò máa ṣe dáadáa sáwọn yóò tún máa ṣe dáadáa síyàwó láì mọ̀ yìí pé bóyá ọkọ tiraka yáwó ló fi ra gbogbo ńtọ́ra tó ìyá ìyàwó wa lè gba wájú kó sọ pé dandan àfi bí ọkọ yìí bá kọ ọmọ òun sílẹ̀. tí o bá sì kọ́ ọ́lẹ̀ lẹ́rọ̀ ìyá ìyàwó ṣetán láti ọmọ lọ sí kóòtù ibi kún tú igi yẹn torí pé o ti bá kọ mi níbi tí bá ti ń já igi náà ni pé kọ́ ọmọ fọkànbalẹ̀ òun ti bá rí lágbájá àwọn fámìlì ọkọ márùn nígbà tí ẹ gbé mọ́tò ọkọ ẹ wá ní kó ọmọ kó ẹrù ọmọ kó kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ yẹn tóbi kakọ̀ bẹ̀ bọ̀ sísọ náà lásọ ọ̀sán ni ọmọ àwọn ọ̀fẹ́ ọmọ sẹ́wọ̀n pé lọ́la ó lè jẹ́ pé bàbá mi ó tún á máa fẹnu gbolẹ̀ pé ẹ dákun ẹ má bínú ẹ ságbá padà ẹ dákun ẹ má bínú ẹ má ọkọ máa sọ pé náà lọ́tẹ̀ ikọ́ ó di lẹ́yìn ọdún mẹ́ta tí mo bá kọ́ ilé mi tuntun tí mo ń kọ́ tán so òun náà wà á dùn pẹ̀lú àwọn ìyàwó mi tí mo bá fẹ́. La ilaha illallah bọ́pọ̀lọpọ̀ bàbá bàbá ṣe máa balẹ̀ ọkọ máa jẹnu ọ̀pọ̀lọpọ̀ bàbá mi ó lè jẹ́ pé ó ń bá àwọn ọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀ wọn á ní à ẹ sì kú oríire tọkọ ọmọ yín tí ó dé o pẹ̀lú travel adé dáadáa ló dé èèyàn kú lásán èèyàn játi játi èèyàn jálajàla èèyàn rándanrandan ẹ rò pé kò ní gbọ́ ni àwọn ẹni tẹ́ ń bá yín sọ̀rọ̀ náà ni ọlọ́sọ ń gbé ọgbọ́n dáná rẹ sọ ó lè yàn játi ó lè yàn jálajàla ó lè yàn rándanrandan sẹ́wọ̀n kí tẹ̀yìn bá gbọ́ ojú wo láti wọ ọmọ rẹ̀ sọgbọ́n tí bàbá rẹ̀ sọ wá ń bì wá bì wá gbọ́ wá gbọ́ ṣé bàbá ń bàbá tiẹ̀ o ìwọ kan sọ ma ní ọ tóra dọ̀ bàbá ọmọ abú àtàrà bàbá burúkú ló ti máa ń jáde. ẹ wo ti bàbá ẹ wo wàhálà tí bàbá fàfọ́ máa ń bẹ̀ torí di eléyìí lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn òbí a máa kó bọ́ ọmọ wọn àwọn òbí a máa kó bọ́ ọmọ wọn. nígbà ìyá ìyàwó ó lè torí pé ọmọ ti rí yàn pàtàkì fẹ́ kó wá jẹ́ pé lé ọkọ ọmọ ní ọmọ wa gbé ìyá ọkọ ọba yín gbé mọ́ ìyá ìyàwó ní ọmọ wa bá yín gbé wàá lọ ṣẹlẹ̀ àbí òní yọ ṣẹlẹ̀ torí pé yọ máa kojú bọlé bọlé lé yọ ma wò pé bó lọkọ rẹ tún wọ yìí ìkílẹ̀ máa ṣe ń yàrá eléyìí ẹ̀yà ọkọ rẹ yìí ẹ̀yìn máa ń kó tó wọlé ọkọ rẹ yìí ń wẹ̀hún níbi máa jókòó léyìn kí lọ kọ kí lọ ìyá gbogbo eléyìí wàhálà náà ni ọmọ yín bímọ oṣù kínní yóò padà oṣù kejì yóò lọ oṣù kẹrin ìyá gbé àwọn tó fẹ́ fara mọ́ wọn díẹ̀ ni ẹ̀dá kò yóò su ọkọ ọmọ àbí òní su yóò su wa lọ ṣẹlẹ̀ torí ẹ àwọn sábàbí mi sí wa tó ṣe é pé kìí sọkọ kìí ṣe ìyàwó kìí ṣe fámìlì ìyàwó lọ́fà nínú rẹ̀ kò náà nírú ìta àti sọ yẹn láwùjọ àwọn ẹni tí ń bá yẹn sọ̀rọ̀ lọ lọ́pọ̀lọpọ̀ gbà mí àwọn náà máa ń dá wàhálà lẹ̀ bó lẹ́sìn bá àwọn èèyàn sọ̀rọ̀ kí lẹ́yìn bá wọn sọ ó tiẹ̀ ti hàn láwọn ìlú kan igbó àwọn obìnrin àwọn ló ń provo àwọn àwọn àfa àwọn ló ń provo kan àwọn obìnrin láti yarí sọ̀kọ̀ wọn ẹ̀yin sì ti mọ̀ ike mélòó lẹ́ lè fẹ́ nú àwọn obìnrin tẹ́sí wa máa dalé ọkọ àwọn ọmọ àwọn ọmọ ọlọ́mọ rú mélòó lẹ́yìn lè fẹ́ nínú àwọn obìnrin tẹ́sí máa bàjókòó wọn jẹ́ lọ́ọ̀dì ọkọ wọn Islam ọ̀fara mákèèyàn jẹ́ sábàbí aburú o tẹ́ ẹ bá ti lè túnlé ayé ṣe ẹ má dalé ayé rú o ọ̀pọ̀lọpọ̀ nínú yín tẹ́ ń bá àwọn èèyàn sọ yín kò lè ṣe lọ́dọ̀ àwọn ìyàwó yín o ntí wò lè ṣe fún ìyàwó rẹ lọ́mọ sọ pé káwọn èèyàn máa ṣe fún ìyàwó wọn torí pé wọ́n ti ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ. so nítorí délé ẹ má da lé olérú ẹ má da ọ̀dẹ ọlọ́ọ̀dẹ rú. bákan náà lọ́pọ̀lọpọ̀ ọgbà ìgbésí ayé tó lé ìmọ̀ àdàrin ọkọ àti ìyàwó rò ọkọ rò pé jíjáde tó ń jáde òun rò ń jẹ mú wálé ni kò rò ń jẹ mú wálé ni ó rò yí pé òun rówó gbà kò rówó gbà ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ti ń retí pé ó mọ̀ wá táwọn fi rí gàrí rà mọ́ wọn ò rí ọ̀pọ̀lọpọ̀ máa ń fa wàhálà láwọn ẹni tí ń gbèlú tí nǹkan ti wọ́n dáadáa báyìí lẹ́kọ̀ọ́ báyìí bíi ilé owó tẹ̀ ń san fúnlé tẹ̀ ń gbé tẹ́lẹ̀ náà tipátipá lẹ̀ ń fi rí san bàbá ńlẹ́ náà sì nítọ̀ níta bá nílà náà ní òun ó ti fowó kún wọlé twenty five percent tún lékún sẹ́mi pípi tẹ́yìn bá ti ń kara pé onítùtù rówó ìyàwó náà tún ní pampasi ọmọ kí ni kò lọ sọ ara rẹ o èwo náà fẹ́ kí n rò gan owó lẹ́nìsìn ó ti lékun ìwọ náà tún sọ pé kí ni so wàhálà máa ń sábà pọ̀ bẹ́ẹ̀ náà ni bí ìlú ti ṣe gbà náà là ń ṣe ilé tẹ̀ ń gbé fámìlì bíi mẹ́wàá ló ń gbé bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wàhálà tí èsè ti yín lẹ́ẹ̀ máa gbégun ọjọ́júmọ́ ẹnìkan lè máa bẹ́ nìkan jà kọ́ ẹ wọ́n mú tiyín náà mọ́rọ̀ ni wọ́n bá máa gbé ìyàwó rẹ ṣèṣe wọ́n lọ fẹ́ kú rẹ́gbẹ̀rẹ́gbẹ́ bá báyìí nítorí irú ilé tẹ̀ ń gbé ọ̀pọ̀lọpọ̀ wàhálà náà tún máa ṣẹlẹ̀ bákan náà ọkùnrin tó jẹ́ pé mutí gbogbo gbà gbogbo àwọn eléyìí ẹ ilé rẹ̀ ò lè tòrò ńgbà tó mu tí yóò tán ó súlé sẹ́wọ̀n kí bí bá ṣe ń fọ sọ̀n ní ọ̀ma ṣe pé ah, mo kó mi mo tún kó tẹ́ran mo kó mo tún kó <laughs> àsìkò tí ń sọ bẹ́ẹ̀ yẹn ojú ọkọ ti là pété alẹ́ran náà gan-an rí ìwọ ni <laughs> torí pé ìmí ọmọ ni ti yàn ìmí ni kí àsìkò tọkọ mu tí yóò tẹkẹ rí ọtọ ara wọn sọ pé ìyá alágbájá bàbá alágbájá mà ló ti ṣubú sínú kọta gọta yìí ah, a'udhu billah ìyàwó wa lọ bẹ wọn fà á dìde bẹ́ẹ̀ ni gbogbooro kìnìkan ara ni ó wo gbogbo ilé bàbá rẹ o tún ṣe pé dáhùn kó wọn mọ ìyàwó bá kó fọtí fún un nígbà tójú rẹ̀ wá là wọ́n á sọ pé ah, ìyá alágbádá gba ilé tí lánàá èmi <laughs> ẹ̀wọ̀n kí látàrí ọtí òun ọmọ kí wọ́n gbò létí ní ìsìn náà ara rí látàrí ìmukúmu ẹni tí mu tí ò lè rówó fowó ọbẹ̀ ẹlẹ̀ o ẹni tí mu gbóńkọ́ bákan náà torí ẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí máa dá nǹkan lẹ̀ àbí bàbá ti ń yálè bàbá ti ń yálè bóòní inú ìyàwó rẹ̀ ṣe fẹ́ dùn inú ìyàwó rẹ̀ ò lè dùn fẹ́yàwó ń jẹ́ fẹ́yàwó èwo là ń yàlè bákan náà tíyàwó bá jẹ́ pé àrùn kan bẹ lára rẹ̀ ọkọ kò lè fẹ́ràn rẹ̀ látàárọ̀ dalẹ́ kò lè fẹ́ràn bí kápá ti ṣe wá sí ní ṣe bí àrùn jẹjẹrẹ kánsà kánsà múyàwó wá débi kí gé ọkọ tí ì bá sẹni tí mánì rẹ̀ bá lágbára kódà kò ní fẹ́ rí ìyàwó ma torí ọmọ ọmọ arántí pé kò kọsọmú láyà rẹ ma sóun náà lọ wá sí bẹ́ẹ̀ ni àbádànwò bi bí ọkọ náà ni tó ti kó ti wọn alárùn ṣúgà ń wọn méjèèjì bí ronú débi pé méjì mà olúwa kọ́ òun náà rí ọ máa ń ọgọ́jọ yẹn ẹ̀rin kínírin subhanallah so gbogbo orí eléyìí bẹ́ẹ̀ ọ̀nà wo la máa wá gbà láti yanjú eléyìí báyìí tó bá ṣe pé ìyàwó ńlọba ara rí fọ́kọ tí ò gbọ́rọ̀ ọ̀nà tó lọ́wọ́ bá ní ká gbà ọ̀lọ́ báyìí ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ní ìkìlọ̀ èèyàn gbọ́dọ̀ lè ṣèkìlọ̀ fún ìyàwó rẹ̀ ìkìlọ̀ tá a sì ṣe fún ìyàwó nípa ṣèwádìí fún un ẹ sọ fún nípa àpáyọ lọ kọ́rántí pé àjọ wàpọ̀ lásán tí ìbá ṣe gbọ́dọ̀ ọba ló gbà pé ká máa fẹ́ra wa lẹ́yìn wá gba náà kò sí bí ọ̀gá kọ̀ méjì ṣe lè kọ́ lẹ́ẹ̀kan náà tọ́kọ̀ orí fò ẹnìkan náà ni ó yà máa wọkọ̀ táwọn kan máa tẹ̀lé lẹ́yìn so nítorí di eléyìí báyìí ọ̀dọ̀ wọ wa ká lè kìlọ̀ fún ìyàwó wa ká lè fi mànà eléyìí jẹ́ nǹkan tó yẹ ká mójútó nípa àwọn ìyàwó wa ìgbà tá à ń bá ń ṣe ṣe wáàzí yìí fún tá à ń bá ń ṣe kìlọ̀ yìí fún kò bùkátà wípé ká máa fóun tó le ká máa fi bá sọ̀rọ̀ torí ṣe làwọn afẹ́ bá sọ̀rọ̀ kó lè bá gbọ́ kó lè bá gbà ahantɔlɛ ìlàfi bá sọ a sì máa bẹ lọ pé ìwọ lọ jẹ́ kí ìyàwó mi ọgbọ́ ní kété tí mo bá ti bá sọ̀rọ̀ yìí tá a bá bá ìyàwó yìí sọ̀rọ̀ tíyàwó bá kọ̀ láti gbọ́ tíyàwó bá kọ̀ láti gbà. ní ẹ̀sìn Islam àwọn àgbésẹ̀ tó là kalẹ̀ fún wa pé a ó máa fi borí èdè òyédè àìgbọ́ra ẹni yé láàrin ọkọ àti ìyàwó nígbà tó bá ṣẹlẹ̀ àní tó bá jẹ́ pé obìnrin ló bá ran rí fún ọkọ rẹ̀ nínú ìgbésẹ̀ tẹ́sìn Islam sọ yìí pé kí ọkọ gbé onani alwa'u wal irshad ìsítí àti ìfinimana ìlanilọ́yẹ̀ àti ìpàkíyèsí ẹni èèyàn kan ó lè máa ṣàṣìṣe ṣùgbọ́n kọ́nà ọkọ fẹ́nìkejì láǹfààní àti mọ̀ pé ń ṣàṣìṣe kó wá jẹ́ pé ẹni tí ń ṣàṣìṣe yẹn kò hàn sóhun ẹni tó hàn sí ó yẹ kó pàkíyèsí ẹni tí kò mọ̀ pé ń ṣàṣìṣe nígbà tí obìnrin tó bá ara rí sọ́kọ rẹ̀ tí ò gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu má pàkíyèsí lọ sí di wípé kó yíwà padà sí dáadáa nítorí pé lára padà sí dáadáa òun náà ni ìjókòó rọrùn wà fún obìnrin ní ìgbà tí obìnrin ò bá ṣetán láti yí padà sí dáadáa wípé ó lè mi o ṣùgbọ́n eléyìí báyìí kò sí ẹ kó ti ọkùnrin láti ṣe ìsìtì fún ìyàwó rẹ̀ pàkíyèsí rẹ̀ wípé kọ́ pa ìwà burúkú tí ń wù tì nítorí wípé lópin ìgbà tó bá jẹ́ pé ọkùnrin náà kìí ṣe kó ti wò náà láti pé kíyàwó òun ṣàṣìṣe kó òun lè bá kọ sílẹ̀ yóò rọ ọkùnrin lọ́rùn láti sọ fóbìnrin pé ń ṣàṣìṣe ìgbàdàn akẹ́yìn náà lè ti ń bẹ lọ́rùn pé kó ṣìṣe kó ṣìṣe ká lè bá kọ́ lẹ̀ ọ̀dájú gbádùn àyín lọ́gbà pátádùn àyín sì gbà ẹ̀yin ò ní fẹ́ sọ fún tí ó ṣe tí ó fi rí lọ ọkọ gbé ẹ ṣàgbára láti ṣe àtúnṣe kẹ ẹ bá sọ̀n tí sòdodo ọ̀rọ̀ pàtí ìsẹ̀yìn lẹ bẹ pé kó sì tóbìnrin yìí tó bá gbọ́ tó bá gbà tara rẹ̀ ló tún ṣe o ṣùgbọ́n tó bá gbọ́ tí ò bá gbà òun lẹni tí ń fọwọ́ ara rẹ̀ ṣe ra rẹ̀ èèyàn sì fi ahọ́n tọ́lẹ̀ èèyàn fi bá sọ̀rọ̀ wọ ìyàwó mi kí ni wọn náà rí sáwọn àwà tó ń hu lẹ́nu jọ mẹ́ta yìí tí a lè máa wúru rẹ̀ kó níjókòó àlàáfíà ọkọ bí wọn náà jẹ́ ká wo ìṣesí àwọn obìnrin sàhábà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń ṣe sáwọn ọkọ wọn eléyìí tó mú kí àṣetọ́ nìkan mọ́ra yìí jókòó sáàrin wọn irú eléyìí rẹ náà kájọ máa lò àbí náà ní pé kájọ máa gbé láì pa ní kan èdè òyédè kan ẹni yé kan nítorí kèsì ká máa bára wa jà kò síbò náà ti ṣe jẹ́ akórí téèyàn bá sọ̀rọ̀ tọ́lẹ̀ báyìí tó náà ní fẹ́ pé kó náà gbọ́ kó náà sì gbà tó bá wá ṣẹlẹ̀ ipa bá sọ́kọ̀ gbọ́ a sì bá sọ́kọ̀ gbà á gbé ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì eléyìí ti ṣe alhajiru walhajiru yakunu bilkalami wa bighayri alkalami ìyanilódì lọ́kàn báyìí ìyanilódì ó ní branch. branch a òun náà ní ká yàn lódì nínú ma branch kejì òun náà ní ká yàn lódì níbi gbogbo nǹkan yòókù ìyanilódì nípa tọrọ kò gbọdọ̀ jùjọ mẹ́ta lọ kò gbọdọ̀ jùjọ mẹ́ta lọ ìjọ mẹ́ta péré ìníṣẹ̀rẹ́ Islam gbà fún ọ wípé kó nínú hadith eléyìí tí Imam Muslim gbé jáde Muhammad sallallahu alayhi wa sallam. onílà yahillu li muslimin an yahjura akhahu fawqa thalathi layalin kò tọ́ sí mùsùlùmí o kó nya ọmọ ìyá rẹ̀ mùsùlùmí lódì o tayọ òru mẹ́ta ọjọ́ mẹ́ta péré iná ní sẹ̀rí àfisílẹ̀ fún wọn tó fi lè yànyàn lódì tọba tí wọn àyàn lódì fúnjọ́ mẹ́ta wàá tún padà sórí pọ́ǹba sọ̀rọ̀ wàá sálámà sí tíjọ́ mẹ́ta eléyìí bá ti lọ kápéjọ kẹrin là láàrin ìjọ karùn là láàrin orí pípọ̀ gbọ́rọ̀ o tún lè padà sọ yíyan lódì níbi ọ̀rọ̀ dọ̀tún kó tún di kó o tún bá sọ̀rọ̀ fúnjọ́ mẹ́ta mi o tún di kọjọ́ mi o tún là wọ́n láàrin táwọn ọjọ́ mi bá tún là wọ́n láàrin wàá tún padà sí ìdìpọ̀ tún yàn lódì níbi ọ̀rọ̀ kó o sì rántí pé kìí ṣe pọ́ǹkà yàn lódì nítorí pé o kórìíra rẹ o kìí ṣe ń pọ́ǹyàn lódì nítorí pé ọ̀fẹ́ rí mi rẹ̀ látàn ṣùgbọ́n ṣe ló ń yan lódì nítorí kó lè bá aṣàtúnṣe tí ọ̀dà nínú wa rẹ̀ tó ti bá aṣọ tí ọ̀gbà tí ọ̀gbọ́ tí ọ̀gbà torí ẹ̀ ló ṣe yan lódì níbi sísọ̀rọ̀ ó ń retí pé kó sọ̀rọ̀ ò sọ̀rọ̀ ó ń retí pé kí ọ sọ̀rọ̀ ò dá sọ̀rọ̀ ò tiẹ̀ ní tasí rárá ni ò ní sújà eléyìí jẹ́ bá tọ́ ìyanilódì oríṣi kejì òun náà lè tó ṣe pé ó ní í ṣe ká kọ̀yìn sí níbùsùn ìbùsùn tọ́jà yìí pé ẹ̀ńjọ́ ń sùn ẹ ti máa jọ ń kọjú síra yín ìwọ kọ̀yìn sí wàá ìyẹn ni lódì níbùsùn yìí kò lè wáyé àfi kí wọn náà sùn orí bẹ́ẹ̀dì yìí orí bẹ́ẹ̀dì tíyàwó rẹ̀ sùn ni wọn náà sùn kí ẹ ṣe pé kọ́kọ́ bẹ́ẹ̀dì lẹ̀ à ń bọ̀sibọ̀si pé kọ́kọ́ yàrá lẹ̀ kámẹ́sẹ̀sẹ̀ tí sọ̀rọ̀ pé òní bá gbélé tọ́lẹ́ lómi ti máa ṣe nu yóò fi lé lẹ́nu o ní fi lélẹ̀ o sì ní fi yàrá lẹ̀ o sì ní fi mattress rẹ̀ lẹ̀ ṣùgbọ́n kí ló ṣe tẹ́lẹ̀ tẹ́ bá jẹ́ pé kò bá síjà láàrin ara yín bóyá ẹ máa sùn ẹ máa ń kọjú síra yín ni nísìnyí wàá kọ̀yìn sí ó sì lè jẹ́ pé ìpàkọ́ náà lè máa kọ síra yín nísìnyí ìwọ ò ní sùn lọ́nà tó fi jẹ́ pé tó bá náwó ọwọ́ rẹ̀ ó tètè débi tó wà ń rọrùn o lè sùn ní extreme edge ibi tó ti jẹ́ pé tẹ̀ǹtẹ̀rẹ̀ ibùsùn ló sùn sí tí bá ti ń súnmọ́ ọlọ́mọ sá ẹ̀ ó ṣe lọ́nà tó fi ní rí bọ́ọ̀nì going wrong. tó bá lé ọ débi gbọ́ jábọ́ wọ́ bọ́ sódì kejì tó bẹ́ẹ̀ oná ọmọ ìpín kankan ti ṣẹlẹ̀ torí pé lópin ìgbà tóbìnrin bá jẹ́ pé àdámà rẹ̀ ò tí ì dàrú kọ́kọ́ ọmọ sùjà obìnrin ọkọjá kéèyàn máa lù wàláhì kọ́ máa sọ̀rọ̀ kọ́ máa dà lóhùn kẹ́tùndébi tẹ́ ti sùn tẹ́lẹ̀ ọmọ pàlọ́ fún ọmọ sọ̀tàn fún kìnìún alọ́kọ̀ ìtàn gbogbo bó ti jẹ́ ẹ pàlọ́ fún mi fún tani so òun náà rí pé nǹkan sí ọ yọ bẹ̀rẹ̀ sí ni pé ẹ dákun ẹ má bínú ẹ jẹ́ kékeré yọ ọ̀tán báyìí wàhálà yìí ti fẹ́ pọ̀ ju tó ń lọ eléyìí ọ̀jẹ̀bà àmọ́tọ́ bá lọ sùn ní pálọ̀ tó ń wá yàrá kò ní máa tó ṣe yọ máa pé pálọ̀ ló wọ ọ̀sùn lónìí ni gbàdán bá bí ọ lérè pé kílódé tẹ sùn pa kílódé tọkọ rẹ sùn pálọ̀ tí wọ́n sùn yàrá wọ́n máa wo tẹlifíṣàn ní ibẹ̀ wọ́n máa sùn sí tọ́ máa ti jókòó sórí àga òórùn ó wọn lọ àsùnwọ̀n àtìyàwó ti ń jà tipẹ́ ọkọ wa yàn lódì ọkọ lórí àga bẹ́ẹ̀ di sin lẹ o wọn kakanko sórí àga títí ọkọ wa kú ọlọ́nkọ pé ọjọ́ kú ọkọ pé lórí gbé wọn jà lórí àga tọkọ jókòó náà ló sùn ló sùn lọ ní sẹ́yìn pé yorùbá wọ́n máa ọ̀dà wọ́n bá bẹ̀rẹ̀ sí wádìí bẹ̀rẹ̀ sí wádìí lọ jẹ́ tó kọ̀ rẹ fi ee bí ẹ ṣe máa ń sùn pa lọ́nu torí wọ́n máa ń wo fíìmù ẹ fíìmù náà wọ́n wò àrí tẹlifíṣàn títàn lẹ̀ ọlọ́run sì ṣe wọn ò múná lọ ẹ o ló ń jípa lóru ńgbà tó jípa tẹlifíṣàn lóru èyí ṣe tó jí wọlé hàn pé gbọ́nmi sí omi ò tó ń bẹ láàrin rẹ̀ àtọkọ rẹ̀ tó bá ṣe pé inú yàrá bá máa ń sùn yóò tètè hàn sóbìnrin torí kóbìnrin náà òun náà fẹ́ bọ̀ ọjà obìnrin ò lókè mi lẹ́yìn sámà kò lẹ́lòmíì lẹ́yìn ìwọ ọkọ rẹ̀ so tó bá ti rí i pé n tó ń ṣe sóun ọ̀ ń bò ń wí ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin máa tètè calm down so ilé ìjẹba títí ìgbà wo wà ló lè kọ̀yìn sí o níbùsùn títí oṣù mẹ́rin títí oṣù mẹ́rin ló fi lè máa yàn lódì lórí bẹ́ẹ̀dì tí ọ̀fọ̀ akọ́tọ́ nígbà kó tó kó mọ́ ọ̀rẹ́ kó lára kí ló ń ṣe ah, èmi máa ní wọ́n ta ni èmi ìyàwó yín ni ọyọ sí ọ̀la títí tó ní ìmọ̀lá ẹ̀dá wọ́n ní kí ló dé tó fi jósù mẹ́rin wọ́n ní kò sí lápọ̀ọ́lẹ̀ nù alukur'an kò sí lápọ̀ọ́lẹ̀ nù sunna anabi sallallahu alayhi wa sallam ipe ká yan obìnrin lódì lórí ibùsùn fọ́sùn mẹ́rin ṣùgbọ́n wọ́n fi wé al-ila òun náà ní kéèyàn búra ipò òun ní báyàwó òun lò má ọlọ́wọ́n bá lẹ́ni tó bá búra pé òun ní báyàwó òun lò bẹ́ẹ̀ má oṣù mẹ́rin péré ni nàgẹ́ lómi ní ìyàwó sẹ̀ ẹ́ láti òní lọ òun tó bọ̀ ọ̀sùn má oríṣi kanu àmọ́ tó ń gbà tó sọ́dọ́ ni wàláhì láti òní lọ òun tó bọ̀ ọ̀sùn má wàláhì tó wù yẹn ńlọ́sọ̀ọ́ di kí ni àlìlá ẹ̀ tó bá fọlọ́ ń búra pé òun tó báyàwó òun oṣù mẹ́rin ni ó fi dúró lẹ́yìn oṣù mẹ́rin nínú kó padà sọ́dọ̀ ìyàwó rẹ̀ àbí kí igi ó bàjẹ́ lọ́rọ̀ àwọn olùmọ̀kan àbí kádájọ́ ba igi ń jẹ́ lọ́rọ̀ àwọn olùmọ̀mí. wọn á ní àyàn lódì fóṣù mẹ́rin agbé sórí àlìlà pẹ̀lú ògbọ́nà kóṣù mẹ́rin ó tó pé yóò ti gbọ́rọ̀ àtúwọ̀n àyàn lódì bẹ́ẹ̀ sẹ́mi pẹ́lú mi ọmọ ojú ni kì í sọ ọmọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ti wò ó ti máa ń tẹ̀ ń wí. ẹlòmíì ọmọ ọ̀rọ̀ ni bá ti sọ̀rọ̀ kò gbọ́rọ̀ ẹlòmíì kó má kì sọ ọmọ ọ̀rọ̀ mẹgbani bẹ́ẹ̀ bá ti nàngi kò ní gbọ́rọ̀ yàn lódì kò gbọ́rọ̀ nítòkù fún lulu ló kù tí ó jẹ sọ o tí ọba gbọ́rọ̀ ẹ̀yàn lódì ẹ̀ kìlọ̀ fún kò gbọ́ ẹ̀yàn lódì kò gbọ́ ọlọ́ni ẹ̀ nà wọ́n lulu tẹ́ wàá lù wọ́n. oríṣi méjì ni lulu lulu kan wà wọ́n ń pè ní darbun mubarrah ẹlẹ́kejì wọ́n ń pè ní darbun ghayru mubarrah lulu tí wọ́n ń pè ní mubarrah òun náà ni lulu tí máa jẹ́ kéèyàn dáyàn léegun kọ́ da léegun kò sélese ó lè débi gbọ́ da lọ́wọ́. oge gé dànù kọ́dọ̀ lè débi kọ́ pa ní kò o ọlọrun ní kò lù bá rẹ ni after all o ẹ̀hẹ́n yéésì pé kò lù kí gbogbo ẹ̀kẹ́ rẹ wá di pọ̀kọ́ bá fún ẹgbà tó bàbá rẹ bá sílẹ̀ o. ẹni pé kìí ṣe kankan lọ ra kòbókò tí wọ́n ń ta wọn kòbókò ń yóò ṣèyàn léṣe o ẹnìkan á ní kòbókò ló lè ran àwọn obìnrin tiwa o wọn làwọn obìnrin àwọn sàhábà tí wọ́n bá ṣẹ̀ táwọn ọkọ wọn bá lù wọn tí wọ́n bá kìlọ̀ fún wọn tí wọ́n gbọ́ tí wọ́n yàn wọn lódì tí wọ́n gbà àwọn ọkọ wa mú aṣọ wọn kó aṣọ wọn jọ báyìí wọn àmọ́ wábi tí ẹran pọ̀ sí lára wọn. wọn a fi nà pé máa gbọ́rọ̀ pé gbọ́rọ̀ wọn ni a, táwọn obìnrin nàìjà yóò máa wò pé you are just you are just practicing how to beat me kì í ṣe pé o ti bẹ̀rẹ̀ sí lù mí àwọn tó jẹ́ pé kò bókú ọ̀ràn sẹ́ni àmọ́ agbásọjọ́ fi nà pé kí ni ń gbin so gbogbo obìnrin pẹ̀lú lúlù tó bá yẹ. ẹlòmíì lóòótọ́ tó bá gbọ́n filẹ̀ pẹ̀lú ọkọ yóò lu ọkọ fáìfáì sọ̀báyélé yẹn náà ní gbénú tí ò fi fẹ́ gbọ́rọ̀ tó wàá wárú lúlù tí ó bá dọ́gba pẹ̀lú irú rẹ̀ àmọ́ tó ní sẹ́lẹ̀sì o àmọ́ yọ gbà ọwọ́ abitẹ́ran pọ̀ sí lára rẹ̀ tó wọ́n á fún ní ẹgbà yín bẹ́ẹ̀ sòtò bá fún lẹ́gbà yín bẹ́ẹ̀ ọ̀ nárí ẹ̀kan tálákọ̀ọ́kọ́ nù wàhálà gbọ́rọ̀ ẹ́ mọ́tẹ́ ọlọ́mọ tó jẹ́ ń tẹ́rù ẹ̀ mà ó náà máa rántí jojúmọ́ tó eléyìí jẹba àwọn. tọ́ tába tún á lù tí ọba gbọ́rọ̀ ńkọ́ kọ gbọ́rọ̀ kíláàsì á gbé ẹnìkan dìde nínú fámìlì ọkọ ẹnìkan nínú fámìlì ìyàwó kó ṣàtúnṣe láàrin wọn kí wọn làwọn lè ṣe àwọn eléyìí wọn gbọ́dọ̀ jọkùnrin wọn gbọ́dọ̀ jọbìnrin torobìnrin lè dá nǹkan rú tí ò ní mọ̀ ẹ wá lọ gbé ìyá kan dìde ẹyin ẹ ṣàtúnṣe ìyá o ìyá tó yẹ pé yóò máa bàjẹ́ yóò lérò pò ń tò ọkùnrin tó gbọ́n tí èsè dìndìnrìn ọkùnrin tó dúró dọ́gba tí èsè alábòsí so àwọn láàmú wa ọ̀kan látọ̀dọ̀ ìyàwó ọ̀kan látọ̀dọ̀ ọkọ wọ́n jẹ́ fámìlì èkíní kejì wọn kí ni wọ́n wá sí àwọn èèyàn méjèèjì wọ́n lẹ́tọ̀ọ́ láti tún wọn ṣe kó wọn padà sọ́dọ̀ ara wọn tọ́lọ̀ ń bá fún wọn ṣe ǹjẹ́ wọn wà lẹ́tọ̀ọ́ kí wọ́n yà wọn tí wọ́n bá rí i pé àtúnṣe ò lè ṣeé ṣe ìyapa ẹnu láàrin àwọn olùmọ̀ apá kan nu wọn sọ pé wọ́n lè yà wọn àwọn kan sọ pé wọn ò lè yà wọn torí pé wọn sọ pé in yurida islaha yuwaffiqillahu baynahuma ọ̀rọ̀ àtúnṣe lọ́lọ́run sọ pé àwọn alátúnṣe méjì yóò ṣe ọlọ́run sọ pé wọ́n lè yà wọn so ṣùgbọ́n àwọn olùmọ̀ sọ pé ńgbà tí wọ́n ti lágbára láti lè ṣàtúnṣe ọ̀rẹ́ kí wọ́n lágbára láti lè yà ńgbà tí gbígbé ọ̀bá wọ̀ mà káyà àmọ́nà kí kálukọ́ máa lọ lọ́ọ̀rẹ́ eléyìí la fara mọ́ yẹn ni pé táwọn alátúnṣe méjì ń bá rí i pé n tó lè mú àlàáfíà wá láàrin àwọn èèyàn méjèèjì ni pé kí wọ́n kọra wọn lẹ̀ wọ́n yà wọn wọ́n sọ pé àti ìyá yín ó ìyàwó ti ṣàkíyèsí wípé ọkọ ọgbà tó má ọkọ ọgbà tó má gbogbo bó ń ṣe ń gbìyànjú láti jẹ́ kí ọkọ gbà tó òun kan rùn sí ni obìnrin yìí gbọ́dọ̀ gbọ́n gan láti mọ kí lòun ṣe gan tí fi ń kórìíra òun gẹ́gẹ́ bó ṣe nífẹ̀ẹ́ òun ń kórìíra òun ní ìsìn gẹ́gẹ́ bó ti ṣe nífẹ̀ẹ́ òun rí tẹ́lẹ̀ yóò ṣagbára láti mọ kí lòun ṣe tọ́ba máa ń tó ń se alihamudulilayi kó tún wá ṣe gbogbo ntọ́rọ̀ kó ń se tí ń tún ṣe ọgbọ́n tún kórìíra rẹ̀ náà ni ọyẹ kó náà ṣe wá sí fọkọ rántí pé torí tọ́lọ́ ńlá ṣe fẹ́ ra wa ẹ sì fijọ́ kan sọ pé ẹ fẹ́ mi kẹ́lẹ́ bá fìyà jẹ mí eléyìí ti ń ṣẹlẹ̀ ní ìsìn ìyá ni o ẹ ń kórìíra mi ẹ kà mí kún kankan máa mo bá sọ̀rọ̀ ẹlẹ́nu mìíràn mo bá rìn ìmárìn ẹ dákun ẹ bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ bá fẹ́ mi ẹ fẹ́ mi pẹ̀lú dáadáa bẹ́ẹ̀ bá sì ní mi fẹ́ má ẹ tú mi lẹ̀ pẹ̀lú dáadáa wàá ṣe wáàsí fọkọ bá tí ọkọ bá kọ̀ tí ọba gbà kò burúkú ẹ ṣàtúnṣe náà lọ́lọ́run sọ pé wa in imra'atun khafat min ba'liha nushuzan aw i'radan. فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا والصلح خير tóbìnrin kan bá ń bẹ̀rù wípé ọkọ òun ọ̀ràn rí mò ń lọ́wọ́ yóò sì kọ̀yìn sóhun kò ní gba tó má ọlọ́ọ̀ni kò sábúrú nu kó ń ṣàtúnṣe o kó ń ṣàtúnṣe bóun ó ṣe ṣàtúnṣe nǹkan tó kọ́ ń ṣe fún ọ tó jẹ́ tọ́ rẹ lórí rẹ o lè sọ wípé kọ́ sí ma owó tẹ̀ ń nálé mi lórí ẹ̀ mú kú ẹ sáà mo ti kọ̀ mí lẹ̀. àbí òye aṣọ tẹ́ ẹ máa rà fún mi ẹ má rà á mọ́ ẹ sáàmù ti kọ̀ mí lẹ̀. ìtọ́jú tẹ́ ń ṣe fún mi ti nine hundred thousand lóṣooṣù ẹ dákun ẹ sọ di ten ten thousand ètò obìnrin ó ṣe tiẹ̀ yẹsẹ kíkọ obìnrin ọgọ kalẹ̀ ẹ̀tọ́ mi ni i know my right i know gini right yóò di left nígbà tó bá lọ wọn fẹ́ ọmọ obìnrin ó tètè wá nǹkan tó ń wọ́n ṣe tọkọ náà fi ọgbẹ́ ok tá a bá wo ti ìnáwó tó dínkù fún mi yìí ó ti dín ninety thousand kún ní owó tí mo ń nalẹ̀ lórí ok wọn náà máa bẹ́ẹ̀ lè mi kò sí wàhálà ìyàwó mi náà ni ẹ. àwọn tó bá rẹ rí ló kíní kan èèyàn ọ̀fẹ́ ọmọ wọn làwọn ọ̀fẹ́ ń lù ọlọ́ọ̀darin tó bá darin ta ní ọ̀bọ̀ gbé èèyàn ti bẹ̀rẹ̀ sí kórìíra rẹ wọ́n wọ́n náà ọkùnrin burú o àwọn ọkùnrin burú o kọ́ sànù wa o by the time tí obìnrin bá ń ṣàì lójú rẹ my wife my wife my wife tó bá di ipò obìnrin yẹn bá rùn sí ọ ọba fẹ́ má àbí òye wa ọkùnrin yẹn bẹ̀rẹ̀ sí ni máa sá fún un máa ń gbẹnu bọ̀ wá fi kíìsì ẹ̀kẹ́ rẹ ọmọ gbẹnu sọ pé kí ló dé ah, kí ni òde ṣe bá ọmọ pé máa ń gbẹnu lé ọ lẹ́ẹ̀kẹ́tẹ́lẹ̀ torí pé tí ń kórìíra rẹ ni ẹni tó obìnrin náà mọ sọ́ngbà náà pé tó náà bá ti fura kókó síbẹ̀ ẹ dákun ẹ bá bí wọn mọ tí mo ṣe fún wọn o bí wọn bí wọn bá rùn sí wọn ni kí wọn sọ o bí wọn bá sì fẹ́ mi má torí ó ti ẹ̀ ti sún èmi. irú rẹ̀ ti ń ṣẹlẹ̀ nu nítorí gómìnrin yóò ṣe ni pé ẹ dákun part of your responsibilities on me mo lift ẹ kí n lè bá a ṣẹ́kù kọ́dà o lè sọ fún yín pé ìgbà tó ẹ gbéyàwó mẹ́rin lẹ́ni. ọjọ́ tèmi fi máa wádọ̀ mi mo bùn ìyàwó yín lágbájá mi lẹ̀ ń dáńfò kí n sátì ẹ̀ màmá máa bẹ́ẹ̀ lé ó bòmí láṣìírí àbí ó láṣìírí kí ẹ̀ wá digbó ń kiri títì kákó kọ̀mọ̀ sí ọkọ̀ mà ní ń wọkọ̀ mí ni àdánwò nírọ̀lẹ́ ọjọ́ tó èrò iná bintu ìyàwó anabi Muhammad sallallahu alayhi wa sallam sàwùdàtù o ti dàgbà o sì tún sanra ó ti dàgbà ó tún sanra kí a máa kíyè sára o ẹ̀yin obìnrin tètè kẹ́kọ̀ọ́ máa jẹun ẹ máa jẹun ẹ máa jẹun pé mo fẹ́ tóbi ọkọ mi obìnrin tó tóbi nífẹ̀ẹ́ obìnrin tó títí ìjọ wo tọ́ ọ bá tóbi náà sọ̀rọ̀ pé tọ́ ọ bá ti ń dàgbà ọkọ ọmọ ẹgbẹ́ máa ṣọ ọlọ́ òwú mi òwú mi tọ́ ọ bá ti wá ń dàgbà ọmọ wa ọmọ lóòzó ọmọ lóso àwọn gírèdì rẹ díẹ̀ díẹ̀ díẹ̀ pé ní alo ti tóbi jù òun náà ló sì pọ̀ fẹ́ ọkùnrin burú wọ́n lọ lọ́ọ́ fẹ́ tó tóbi wọ́n náà ló tún máa sọ pé ti tóbi jù ọkùnrin lè pé tó yí pé ni tó tóbi ó lè máa lọ jẹjẹkújẹ kó máa lo oògùn kóògùn ọkọ òun fóbìnrin tó tóbi ọkọ òun fóbìnrin tó tóbi ọwọ́ yá o ti tóbi jù máa wógun lose weight mushkila wàláhi torí ẹ sáwùdà ó ti dàgbà ó sì tún tóbi ó wá fura rí i pé anabi sallallahu alaihi wasallam kò kò fi bẹ́ẹ̀ gbà tó mọ́ sáwùdà wa sọ fún anabi sallallahu alaihi pé ọjọ́ tèmi tẹ́ máa wá dọ̀ mi mo gun Aisha báyìí anabi sallallahu alaihi wasallam gbà ni sawuda fi ṣẹ́kù ìyàwó anabi tá anabi fi kú ẹ dàkún kọ́mọ bẹ́ẹ̀ ìyàwó anabi tí ò péjú kó di pé èmi ọgbẹ́tọ́ mi ẹni kò lè yàn mí jẹ́ à oníjọ́ anabi ma ẹ sì mọ̀ pé ìyàwó anabi láyé ìyàwó anabi nù alìjẹ́nà ìyàwó anabi kuma ummul mu'mini ìyá fún gbogbo àwọn olùgbàgbọ́ òdodo ẹ̀ẹ́dẹ́gbẹ́ bá ti torí gbogbo ọlá ńlá yìí tó dìbò tí ọjọ́ rẹ̀ sí òtò. òkùnkù tó bẹ́ẹ̀ náà ni wọ́n obìnrin náà tó bá ti rí kọ́kọ́ rẹ kọ́ gba tiẹ̀ má kò sí kíní tí ó fi lé ọ̀dà nù ó gbé tọ̀ pé bí ọba wọ̀ ọjọ́ tèmi ẹ̀ tó rí tó jù nù ìyàwó ó gbé mo tó gùn pé má lọ síjọ́ méjì lọ́dọ̀ tẹ̀ kálukó sinmi. eléyìí báyìí tó bá jẹ́ pé ní ọba mú kù kò sí á gbé wọn lọ sọ́dọ̀ adájọ́ islam ẹ̀yin olùmọ̀ islam láwùjọ ẹ̀yin lẹ́sìn wá àzífà méjèèjì sẹ́ẹ̀rí ẹjẹ́ kórìí yín ó pé o islam tó ní kẹ́ fẹ́ra yín kò ní kẹ́ fẹ́ra yín fún wàhálà o kálukú sojú sí rẹ̀ kẹ́sì máa gbégbé àlàáfíà wọn á ní tí wọn tá a bá ṣe wáàsí fún wọn tí wọn bá gbọ́ ńkọ́ kí látún ṣe fún wọn àwọn màlìkí àwọn ní ká nà wọn lẹ́gbàá mọ̀nà wọn ní ká nọkọ àtìyàwó so malikiya nìkan lọ sọ eléyìí àwọn olùmọ̀ yòókù ọsọ àmọ́ alu bàbá àti màmá <laughs> so àwọn ti wo kíta bá bá wọn tí wọ́n bá gbọ lólu lọ ẹ kọrọ wọn. tọ ẹlẹ́kẹta wọn ni tí a bá tún lù wọn tí wọ́n bá gbọ́ràn á gbé wọn kú ládùúgbò tí wọ́n gbé wá sádùúgbò àwọn èèyàn torí tẹ́ máa ń gbádùúgbò àwọn ọ̀daràn èèyàn náà máa yọ ọ̀daràn ẹgbẹ́ wọn aṣàdúgbò àwọn èèyàn àwọn èèyàn jẹ́jẹ́ àwọn èèyàn dáadáa ẹ̀rí pa wọn bẹ̀rẹ̀ sí ní kọ́sì wọn wọn bẹ̀rẹ̀ sí ní wúrú wa wọn. ọ̀nà mélòó wa ni Islam mú wa pé ìtúká fi lè ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó àkọ́kọ́ Islam ò o Islam ò fẹ́ kẹ́ ìtúká o náà ló fi ṣe gbogbo àwọn ìlànà tá a wí yìí ṣùgbọ́n tó bá wá di túláàsì igbá àfikẹ́ ìtúká torí pé tẹ́ bá ní dandan wọ́n sáfẹ́ ra wọn náà ni ẹnìkan lè jẹ́ sábàbí ikú ẹnìkejì tẹ́bá ní dandan wọ́n ṣàjọ máa wà ní ẹnìkan lè pa ẹnìkejì bọ́ọ̀mù èèyàn ṣe wà nù gbà tí n bá ti fẹ́ ọmọ kò sí túláàsì àwọn ọ̀nà tá a lè gbà túká òun náà ní ká adájọ́ tú wọn ká o adájọ́ lágbára láti tú wọn ká adájọ́ Islam kìí ṣe baálẹ̀ kìí sì ṣe man-made law court sọ́wọ́n pé tó máa ń ṣẹlẹ̀ láwùjọ tiwa lónìí ni pé àsìkò tóbìnrin rí pòun ọ̀fẹ́ fẹ́ ọmọ yóò wá gbé ọ lọ sí customary court whereas we are muslim kìí ṣe customary court ni wọ́n ti conduct a marriage customary court kan lágbára láti tú marriage islam ká wọn ò bí dáa tẹ́ ẹ bá lọ gbàwé wá ń bẹ̀ bíi label búrẹ́dì lásán ni pé mo ti jáwé fún wà lọ́n tanra rẹ jẹ ni kìí ṣe bẹ́ẹ̀ wọ́n ti so wọn ò lè já ń bẹ̀ ká kọ́kọ́ mi léyìn bá wọn gbogbo yìgì tí islam bá so kò sí kóòtù tó lè já àyàfi kóòtù islam torí rẹ̀ tí obìnrin bá lọ lọ jáwèé sọ́kọ irọ́ lọ já o ò rí nǹkan kan já ìyàwó rẹ̀ náà ní ọ́ àwọn tó bá yẹ kí kóòtù islam ni ò lè já kóòtù islam lè já àwọn á ní kóòtù islam ṣùgbọ́n a ní jókòó ṣẹ̀ríyà eléyìí tí ń wáyé alhamdulillah láwọn àlùkò kan nílẹ̀ yorùbá yìí torí kí n tó ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá ni pé wọn gbà pé mùsùlùmí wà nù yorùbá bóyìnbó ṣe fi nàìjíríà lẹ̀ iná lọ́wọ́ àdóni.